in the garden? A little fine girl. Who is in the garden? <laughs> Ta ló wà nù ọgbà yẹn? Ọmọ kékeré kan ni. Ẹ wá wò Yes, lórí Orísun ẹ jáde ká wá wò wá nítorí pé kí ni àwa gangan lára gbàyídá. Ẹ̀yin tẹ̀rí kí ló ń sọ̀ báwo ló ṣe ń lọ? gbogbo àyíká wà lẹ́nu iṣẹ́ pẹ́rọ́tà mo kí n pẹ́ kú dédé àsìkò yìí ṣé ẹ ò rí stress bẹ́ ṣe ń wò wá pẹ̀lú fóònù yín yìí nà mo ò ń kulẹ̀ ń kulẹ̀ máìndì yín ó ti yẹ yín <laughs> gbogbo àyíká wà lẹ́nu mo lérò pé bẹ́ ṣe ń wo Miliki Express ti ọjọ́ Thursday mo lérò pé ti ń dáná ẹ ti gbómi àmàlà yẹn kaná yìí nà náà ni o àmàlà yìí ni o <laughs> àmàlà gbóná pẹ̀lú àwọn àbùlà tó make sense tó make brain pẹ̀lú àwọn ẹja tó ní kímí àti pọ̀mọ́ tó gbà ta mi tó bá yẹ pé inú ẹran náà lẹ́fẹ̀ẹ́ jẹ́ bí àwọn ṣàkíyá bọ́ọ̀dì nǹkan ó g God anything watery. <laughs> all right to the KEMI sector lórí ló ṣe kí ni ló kí n pé ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò tó ṣe jẹ́ Gbankanbi ètò ètò tó máa ṣe kí ni tó máa múnú yín dùn lọ́lọ́kan òjọ̀kan níbi tí wọ́n máa rẹ́yìn tí wọ́n máa gbé bọ́dì pàápàá jùlọ tó tún kọ́ni lọ́gbọ́n yes ara bá mi wá nǹkan fìdílé lẹ́ni tayọ̀tayọ̀ ni mo fi kí yín tìdùnnú tìdùnnú tayọ̀tayọ̀ tẹ̀rín tẹ̀rín mo dẹ̀ gbàládùra wípé gbogbo ibi wa bá ti ah excuse me sir excuse me ma àwọn ò ní wọn kí ni a ò ní bá wọn ná ìsàlẹ̀ àpò láṣẹ̀dọ̀ ọdún 2020 yìí ọdún ayọ̀ wa ni ọdún ìṣerere wa ni ọdún ìṣelógo wa ni bó dẹ̀ ṣe máa ṣe kí ni bóyá máa jẹ́ nìyẹn lórí Miliki Express fún ti tọ̀sẹ̀ yìí ẹ máa sọ fún pé yíyẹ sí sí bèbí kí ló ní fún wa olórí kí lẹ ní fún wa yes nǹkan tí mo ní fún yín nǹkan tó dùn yànràn yànràn yànràn yànràn yànràn yànràn <laughs> okay lórí ètò lẹ́ni mo ní abala tá à ń pè ní throwback thursday fún àyíká ṣẹ̀ṣẹ̀ ń wo ètò Miliki Express fún ìgbà àkọ́kọ́ yes ẹ máa gbádùn ara yẹn má wọrí ẹ calm down throwback thursday adẹ̀tí ní abala kan tá à ń pè ní abala lighter tip tí mo ti máa mú àwọn ọ̀rọ̀ tó máa kọ́ni lọ́gbọ́n ọ̀rọ̀ ìwúrí oríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ mi bá ṣe darí tí mo gbé wá fún yín tí mo ti pò tí mo ti make research dáadáa tí mo gbé wá fún yín lọ́sẹ̀ kẹ́ má bàa mísẹ̀ ẹ̀wọ̀n nǹkan fìdílé bẹ́ẹ̀ ṣe ń jẹun yẹn kájọ máa gbádùn ètò pàápàá jùlọ àwọn orin tó tún ṣe kíni tó ń current tó ń hot tí mo ṣe mú throwback wá fún yín náà ni màá máa ṣe màá máa mú àwọn orin tó ṣe ń ṣe kíni tó ń hot màá máa mú wá sí etí ìgbọ́ lórí ètò lẹ́ni ká má fi àkókò ṣòfò ká má rìn jù ká má rojọ́ jù àmọ́ kí n tó lọ fún yín ní gbẹ̀du alákọ̀ọ́kọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé fún gbogbo ẹni tí a bá fẹ́ kàn sí wa lọ́lọ́kan òjọ̀kan twenty twenty mo ti sọ pé ọdún ìṣeré wa ni ìyẹn tẹ́ bá ti ṣetán láti gbé bọ́dì tẹ́ bá ṣetán láti gbéra nítorí pé wọ́n sọ pé ọmọ tó bá ṣípá òun ni ìyá àti bàbá máa ń gbé tẹ́ bá ti ṣí apá yín lórí business tẹ́ dá ọlé Orísun ṣetán láti kíni láti embrace iṣẹ́ yín láti embrace gbogbo business ẹ bá ṣe lọ́lọ́kan òjọ̀kan táwọn máa fún yín ní ìpolówó ọjà tó ṣe kíni yes ìpolówó ọjà tó yanrantí lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá kí ni nǹkan tẹ̀ ń tà ṣé nǹkan tẹ̀ ń jẹ ni ṣé nǹkan tára ń wọ̀ ni ṣé nǹkan tó fi ń ṣara lóge ni you know ṣé nǹkan tí wọ́n ń lò níbi iṣẹ́ ni ṣé nǹkan táwọn fi ń kunlé ni àbí tí wọ́n fi ń kọ́ ilé oríṣiríṣi nǹkan tẹ́ ẹ bá ń tà oríṣiríṣi nǹkan tí bísíǹsì bá jẹ bóyá yín ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ títí ìyẹn gan ló dáa jù ẹgbẹ́ wa ẹ pè wá ẹ kàn sí wa lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yẹn káwa fún yín ní hundred percent advert tó ṣe kí ni tó yẹ kébù àwọn èèyàn náà máa pè yín jákèjádò nàìjíríà pápá jùlọ ní òkè òkun ẹ mọ̀ ṣe kátàkárà yín náà mọ̀ di pé yes Important export ẹ mọ̀ export ẹ mọ̀ kó jáde ẹ get <laughs> yes advert tó péye òun la máa fún yín lórí gbogbo social media platforms wa pátá ẹ̀yin wò wípé fẹ́ kàn sí wa yes lórí website wa it's www.orisun.tv lórí instagram facebook twitter is at orisun tv bó dẹ̀ ṣe wá ṣe kí ni bóyá máa jẹ́ ni ẹ̀ gbogbo ẹ̀yin olórin pátá tẹ́ ń ṣe you know music artist ẹni ẹ̀ máa ń kọrin hip hop ni ẹ̀ ń rap ni kò sẹ́ni tó lè fi ọwọ́ pa ògo ẹnikẹ́ni mọ́lẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ ṣiṣẹ́ kún iṣẹ́ ẹ máa bọ̀ ẹ tara ṣàṣà ayé gbàyìn nítorí tí ń gan là ṣe dá léṣe Orísun sílẹ̀ ayé gbàyìn gbogbo fọ́nrán fídíò tẹ́ ti yà àbẹ́yìn tí ya fídíò yín ẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe máa ya fídíò yín ẹ kàn sí wa àwa máa fún yín láwọn fídíò tó yanrantí pàápàá jùlọ tẹ́ ẹ bá ní àtúbà yín ṣe àfihàn àwọn fídíò yín ṣé rapper ni ṣé hip hop artist ni gospel ni àbẹ́yìn fẹ́ ṣe patí ah, oh god owó dé owó di ẹ máa ná <laughs> gbogbo ilé làwọn máa ṣe fún yín lórí Orísun ẹ pè nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín ní báyìí káwọn la kí ni gbẹdú tí mo pause ó yà náà ẹ kà play next. <laughs> gbàdúrà tí mo pass lẹ́ẹ̀kan yí ẹsẹ̀ ẹ kà lọ fi ẹsẹ̀ rajó kí má ti fi ọ̀rọ̀ ẹjọ́ ẹjọ́ dọ́là <laughs> ká má ti fi bọ́ ẹ kà lọ fẹsẹ̀ rajó kà lọ gbọ́ blow láti ọwọ́ Starboy featuring whiskey and Black Jazzy ètò ṣì ń tẹ̀síwájú. yes yes yes wọlé ọkọ gbádùn eléyìí tá Starboy mú wá fún yín yes blow láti star boy featuring Wizkid and of course Black Jazzy mo lérò pé gbádùn ẹ Miliki Express lè tòótọ́ lọ lójú amóhùnmáwòrán yín abala tápá wá sí kọ́ báyìí òun náà ni abala lifestyle tips yay ẹ̀yin tẹ̀ tí miss lifestyle tips ẹ̀yin pé mo ti mú wá fún yín padà yes kí ni kan tá fẹ́ gbé yẹ̀wò ní abala lifestyle tips fún títọ̀sẹ̀ yìí òun náà ni bí a ṣe lè ní ìbáwí ara kí là ń pè ní ìbá ara òun làwọn olóyìnbó ń pè ní self discipline how to have self discipline bí a ṣe lè ṣe kí ni ní ìbáwí ara okay now kí gangan ni ìbáwí ara <laughs> ìbáwí ara jẹ́ nǹkan tó jẹ́ pé um, kéèyàn ní agbára láti lè ṣàkóso you know láti lè ṣàkóso um, àìlágbára ibi tí weakness wa bá wà ó ti ẹ̀yin agbára láti lè ṣàkóso àìlágbára because nǹkan tó bá jẹ́ weakness ibi àìlẹ́ ti lágbára ni ibi tẹ́ẹ̀tẹ́ ti lè you know tẹ́ẹ̀ ní strength sí òun ni àìlágbára yín but tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní build self confidence tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ní self discipline yín rather tẹ́ bá ti ní self discipline ó di dandan kẹ́ ṣe kí ni kágbára dé wọ́n dẹ̀ máa ń sọ wípé àwọn tó bá ní ìbáwí ara àwọn gangan nínú wọn máa ń dùn jù torí pé wọ́n máa lè ní agbára láti lè sọ wípé eléyìí ni mo fẹ́ ṣe wọ́n máa ní power láti decide pé yes nǹkan tí mo fẹ́ ṣe rè pàápàá jùlọ ẹ̀ lè tì wọ́n ríboríbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa ń tètè achieve goals wọn in life. ok lákọ̀ọ́kọ́ báwo gangan la ṣe lè ṣe kí ni la ṣe lè ní ìbáwí ara òun ni wípé know your weakness ẹ mọ ibi tí àìlágbára yín bá wà níbi tó bá kù díẹ̀ káàtó because bí mo ṣe wà mo mọra mi bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ń wò mí sà ẹ mọra yín mọ́mí ẹ̀yin náà mọra yín àǹtí ọkọ ẹ̀yin gan fúnra yín ẹ ṣe kí ni ẹ mọ ara yín ẹ mọ tí strength yín wà ẹ dẹ̀ mọ ibi tí weakness yín wà so tẹ bá ti wá mọ àìlágbára yín which is weakness tí mò ń sọ̀rọ̀ ń pa yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá ti mọ weakness yín tẹ ti mọ ibi tó kù díẹ̀ káàtó bóyá yálà ẹnu ẹnu iṣẹ́ yín ni o bóyá yálà personal life yín ni o bóyá ó ní kankan tẹ ẹ ní lára tẹ́yìn fúnra yín ò láìkẹ́ rẹ pé ẹlòmíì wà á sọ pé bóun ṣe sọra yìí òun ò láìkẹ́ so tó bá jáde ìyẹn gan máa ó máa ń tẹ̀ kọ́kọ́ bà self confidence ẹ̀ jẹ́ kò ń jẹ́ kí èèyàn bẹ́ẹ̀ ní boldness ó lè jẹ́ nǹkan tó jẹ́ weakness ẹlòmíì nìyẹn so now láti lè sọ wípé ibi àìlágbára mi èèyàn ní láti ṣiṣẹ́ èèyàn ní láti mójútó ẹ mójútó gbogbo ibi tó bá kù díẹ̀ sí lára torí pé àwọn ọ̀nà tí mò ń dárúkọ rẹ̀ òun ni àwọn ọ̀nà téèyàn fi lè ní ìbáwí ara which is self discipline then ẹ dẹ̀ ṣe kí ni own up your flaws ẹ gbà wípé yes ibi tí àìlágbára mi wà lélẹ́yìí mo gbà torí pé tí ẹ bá gbà ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní mójútó tí ẹ̀ bá gbà ẹ̀ ò ní ṣiṣẹ́ lé lórí ọ̀nà kejì tí máa tún sọ náà ni wípé ẹ mójú kúrò nínú ìdánwò remove temptations gbogbo nǹkan tẹ́ bá ti mọ̀ wípé yes ok ẹ jẹ́ kí n sọ wípé bí àpẹẹrẹ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa sọ pé ah, àwọn ò fẹ́ máa jẹ́rú àwọn oúnjẹ kan mọ́ àwọn fẹ́ máa jẹ healthy food as in àwọn oúnjẹ tí wọ́n máa fúnyàn ní you know good food làwọn fẹ́ máa jẹ ẹ dẹ̀ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ mi fẹ́ sọ wípé ọ̀ eh, rather ẹni ẹni ìwà ìbàjẹ́ ìjẹkújẹ torí gbà mí ìwà ìbàjẹ́ ni kẹnu má dúró kẹnu máa rọsẹ̀ kẹnu kàn máa lọ sùúrù bí ìgbà pé mọ́tò wà lẹ́xpress <laughs> tọ́bárẹ́ lè wọ́n jẹ tọ́bárẹ́ tán wọ́n ọmọ mo yóò wọ́n ọmọ bus stop gbogbo ẹnu báyìí ìṣẹ́jú ìṣẹ́jú lẹ́nu wọn mú irú èèyàn bẹ́ẹ̀ lè wọ́n pé kí ọdún yẹ twenty twenty mo fẹ́ ní self discipline pẹ̀lú bí mo ṣe máa ń jẹun so tẹ́ bá wá rí àwọn nǹkan mídìmídì tí wọ́n dín kó máa rùn wọnú homu yín báyìí ẹ máa lùkèwé ni o òun làwọn Yorùbá ń pè ní mo yà lùkèwé ẹ ṣe báyìí ẹ máa ṣe wípé ẹ ò rí torí pé tí ẹ bá discipline ara yín kí wọ́n máa tì í bọ̀ yín nínú ọ̀fun ìyẹn ló ń pè wípé ẹ ti ní ìbáwí ara ẹ ti bára yín wí ẹ ti wò wípé no way mo fẹ́ control ara mi mo fẹ́ as in mo fẹ́ control ara mi mo fẹ́ discipline ara mi mi fẹ́ máa ṣe kinní yìí mọ́ so ẹni tó bá fẹ́ ṣerú eléyìí ó gbúdọ̀ ní àmójúkúrò nínú ìdánwò that's from temptations àwọn nǹkan tó wọn máa tempt yín láti padà sí nǹkan tí ẹ ò fẹ́ ṣe mọ́ ẹ̀kẹta òun náà ni wípé kẹrí dájú wípé ẹ̀ ń grow ara yín ẹ̀ ń grow ara yín nínú ìbáwí ara yìí take for instance ẹni tó ti sọ wípé bí àpẹẹrẹ ẹni tó ti sọ wípé yes um, ọdún twenty twenty mo fẹ́ máa gym ní gbogbo ìgbà ni torí tí n bá gym mo fẹ́ keep fit so that àwọn iṣẹ́ kan wà tí mi ò rí lì you know tí mi ò rí lì rí lọ́dún tó kọjá mo fẹ́ máa gbà lọ́dún yìí so mo fẹ́ lọ sí gym mo fẹ́ keep fit mo fẹ́ kí shape mi wà intact so àmọ́ lè máa gba modern jobs lọ́lọ́kan òjọ̀kan ẹ wá rí pé ti bẹ̀rẹ̀ ní first week of course kò sí nǹkan téèyàn bá fẹ́ ṣe especially nǹkan tó bá ti ní dáadáa nínú tẹ fẹ́ train ara yín irú àwọn nǹkan báyìí kò lè máa lọ gere kó máa dùn ó máa ní àwọn nǹkan tó yẹ pé èèyàn náà máa máa fara gbá bíi pains nínú àmọ́ tẹ́ ẹ bá tẹ́ ẹ ti rojú because ẹ ti pinnu lọ́kàn ara yín pé yes mo fẹ́ grow mo fẹ́ grow nínú kíní mo fẹ́ ṣe mo ti wà determined pé yes kíní mo gbọ́dọ̀ achieve ẹ̀ ìyẹn ló ní self discipline ẹ ti discipline ọkàn yín pa ẹ ti determine pa ẹ ti pinnu pé kí mo máa achieve ẹ so tí pains yẹn bá dé ẹ ò ní rí pains yẹn ìyẹn ni wípé ẹ ti ń grow nínú ìbáwí ara tẹ́ ẹ ti pinnu láti ní ní ọdún 2020 yìí so fún díẹ̀ yìí ẹ rí dájú wípé ẹ̀ ń grow ẹ̀ dẹ̀ ń practice gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú self discipline kì í ṣe pé ẹ máa wá ṣe fún oṣù kan àbóṣù méjì ẹ̀ wá look away tẹ́ bá ti look away start from all over ni o ẹyin gbogbo ẹyin tí wọn pàrọ <laughs> gbogbo ẹyin tí wọn pàrọ ẹ má yẹ kí n ti ṣe kíni kí n má tún rojọ́ jù ẹ ká tún lọ gbé bọ́dì wa ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni ìbáwí ara self discipline bí a ṣe lè ní self discipline bá ṣe lè ní ìbáwí ara ọmọ lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí ẹ ká lọ ṣe kíni ká lọ fẹsẹ̀ rajó oríwo la fẹ́ lọ gbọ́ sí ẹ ká lọ gbọ́ attention láti ọwọ́ Tiwa Savage ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ mọ́lọ́pẹ́ gbájú orin yẹn ẹlẹ́dàá mi láti ọwọ́ ọ̀làmídé a máa kọ́lé mọ́lé a máa ṣàmáyọ̀ máa lówó sẹ̀ máa ní mọ́tò máa ṣẹ́gun ṣe máa ṣẹ́gun ọ̀tọ̀ àwọn ọ̀tá ṣàgolódé pátá <laughs> yes ẹlẹ́dàá mi by ọ̀làmídé kò ní jù báyìí lọ ní abala throwback thursday gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ orísun pátápátá yes abala tó pọ́ sí kan báyìí kí a tó bọ́ síbẹ̀ ẹ ká kọ́kọ́ ṣe kí ni ká catapult ara wa ká lọ gbọ́ current song so that tẹ bá ń sùn kòkò ní jẹ́ throwback throwback lọ akọ ọmọ ṣe gbàgbàgbàgbà létí ẹ ká máa tọ́ lọ bó ṣe ń lọ bọ́dún twenty twenty ṣe ń lọ ká máa tọ́ fún jẹ́ yìí ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ayé by Nappy featuring Burna Boy ètò ṣì ń tẹ̀síwájú.